ìhìnrere ti máàkù orí kìíní. ìbẹ̀rẹ̀ ìhìnrere jésù kristi ọmọ ọlọ́run bí a ti kọ nínú ìwé wòlíì àìsáyà. kíyèsí mo rán oníṣẹ́ mi síwájú rẹ ẹni tí yóò tún ọ̀nà rẹ ṣe níwájú rẹ ohùn ẹnìkan tí ń kígbe ní ijù ẹ tún ọ̀nà olúwa ṣe ẹ ṣe ojú ọ̀nà rẹ̀ tọ́ johanu dé ẹni tí ó ń baptisi ní ijù tí ó sì ń wàásù baptisimu ìrònúpìwàdà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ gbogbo ilẹ̀ judea àti gbogbo àwọn ará jerusalemu jáde tọ̀ ọ́ lọ a sì ti ọwọ́ rẹ̀ baptisi gbogbo wọn ní odò jọ́dánì wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn johanu sì wọ aṣọ irun ìbákasíẹ ó sì di àmùrè awọ mọ́ ẹ̀gbẹ́ rẹ̀ ó sì ń jẹ iṣu àti oyin ìgàn ó sì ń wàásù wípé. ẹnìkan tí ó pọ̀ jù mí lọ ń bọ̀ lẹ́yìn mi okùn bàtà ẹsẹ̀ ẹni tí èmi kò tó bẹ̀rẹ̀ tú èmi fi omi baptisi yín ṣùgbọ́n òun yóò fi ẹ̀mí mọ́ baptisi yín. ó sì ṣe ní ọjọ́ wọn ni jésù jáde wá láti násárẹ́tì ti galili a sì ti ọwọ́ johannu baptisi rẹ̀ ní odò jọ́dánì lójú kan náà bí ó sì ti gòkè láti inú omi wá ó rí ọ̀run pínyà ẹ̀mí ń sọ̀kalẹ̀ bí àdàbà lé e lórí ohùn kan sì ti ọ̀run wá wípé. ìwọ ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi. lójú kan náà ẹ̀mí sì darí rẹ̀ sí ijù ó sì wà ní ogójì ọjọ́ ní ijù àti ọwọ́ sátánì dán an wò ó sì wà pẹ̀lú àwọn ẹranko ìgbẹ́ àwọn áńgẹ́lì sì ń ṣe ìrànṣẹ́ fún un. lẹ́yìn ìgbà tí a fi Jòhánù sínú túbú tán Jésù lọ sí Gálílì ó wàásù ìhìnrere ìjọba Ọlọ́run ó sì ń wí pé. àkókò náà dé ìjọba Ọlọ́run sì kù sí dẹ̀dẹ̀ ẹ ronúpìwàdà kí ẹ sì gba ìhìnrere gbọ́. bí ó sì ti rìn létí òkun Gálílì ó rí Símónì àti Áńdérù arákùnrin rẹ̀ wọ́n ń sọ àwọn wọn sínú òkun nítorí tí wọ́n ṣe apẹja jésù sì wí fún wọn pé. ẹ máa tọ̀ mí lẹ́yìn èmi ó sì sọ yín di apẹja ènìyàn. lójú kan náà wọ́n sì fi àwọn wọn sílẹ̀ wọ́n sì tọ̀ lẹ́yìn bí ó sì ti lọ síwájú díẹ̀ ó rí jákọ́bù ọmọ sébédè àti johanu arákùnrin rẹ̀ wọ́n wà nínú ọkọ̀ wọ́n ń dí àwọn wọn lójú kan náà ó sì pè wọ́n wọ́n sì fi sébédè bàbá wọn sílẹ̀ nínú ọkọ̀ pẹ̀lú àwọn alágbàṣe wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn wọ́n sì lọ sí kapanaomu lójú kan náà ó sì wọ inú sínágọ́gù ní ọjọ́ ìsinmi ó sì ń kọ́ni ẹnu sì yà wọ́n sí ẹ̀kọ́ rẹ̀ nítorí tí ó ń kọ́ wọn bí ẹni tí ó ní àṣẹ kì í sì ṣe bí àwọn akọ̀wé ọkùnrin kan sì wà nínú sínágọ́gù wọn tí ó ní ẹ̀mí àìmọ́ ó sì kígbe sókè. So ó wí pé. jọ̀wọ́ wa jẹ́ kí ni ṣe tàwa tirẹ̀ jésù ará násárẹ́tì ìwọ wá láti pa wá run èmi mọ ẹni tí ìwọ ṣe ẹni mímọ́ ọlọ́run. jésù sì bá a wí ó wí pé. pa ẹnu rẹ mọ́ kí o sì jáde kúrò lára rẹ̀. nígbà tí ẹ̀mí àìmọ́ náà sì gbé e ṣánlẹ̀ ó ké ní ohùn rárá ó sì jáde kúrò lára rẹ̀ a sì ṣe gbogbo wọn tó bẹ́ẹ̀ tí wọ́n fi ń bi ara wọn léèrè wípé. kí ni èyí ẹ̀kọ́ tuntun ni èyí nítorí tí ó fi agbára pàṣẹ fún àwọn ẹ̀mí àìmọ́ wọ́n sì gbọ́ tirẹ̀. lójú kan náà òkìkí rẹ̀ sì kàn yí gbogbo ẹkùn Gálílì ká nígbà tí wọ́n sì jáde kúrò nínú sínágọ́gù lójú kan náà wọ́n wọ ilé Símónì àti Áńdérù pẹ̀lú Jákọ́bù àti Jòhánù ìyá aya símónì sì dùbúlẹ̀ àìsàn ibà wọ́n sì sọ ọ̀ràn rẹ̀ fún un ó sì wá ó fà á lọ́wọ́ ó sì gbé e dìde lójú kan náà ibà náà sì fi í sílẹ̀ ó sì ń ṣe ìrànṣẹ́ fún wọn nígbà tí ó di àṣálẹ́ tí oòrùn wọ̀ wọ́n gbé gbogbo àwọn aláìsàn àti àwọn tí ó ní ẹ̀mí èṣù tọ̀ wá gbogbo ìlú sì péjọ ní ẹnu ọ̀nà ó sì wo ọ̀pọ̀ àwọn tí ó ní onírúurú àrùn sàn ó sì lé ọ̀pọ̀ ẹ̀mí èṣù jáde kò sì jẹ́ kí àwọn ẹ̀mí èṣù náà kí ó fọhùn nítorí tí wọ́n mọ̀ ọ́n ó sì dìde ní òwúrọ̀ kí ilẹ̀ tó mọ́ ó sì jáde lọ sí ibi ìjù kan níbẹ̀ ni ó sì ń gbàdúrà Símónì àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ sì tọ̀sẹ̀ rẹ̀ nígbà tí wọ́n sì rí i wọ́n wí fún un pé. gbogbo ènìyàn ń wá ọ. ó sì wí fún wọn pé. ẹ jẹ́ kí a lọ sí ìlú mìíràn kí èmi kí ó lè wàásù níbẹ̀ pẹ̀lú nítorí èyí ni èmi sáà ṣe wá. ó sì ń wàásù nínú sínágọ́gù wọn lọ ní gbogbo Gálílì ó sì ń lé àwọn ẹ̀mí èṣù jáde ọkùnrin kan tí ó dẹ́tẹ̀ sì tọ̀ wá ó sì kúnlẹ̀ níwájú rẹ̀ ó sì ń bẹ̀ ẹ́ ó sì wí fún un pé. bí ìwọ bá fẹ́ ìwọ lè sọ mí di mímọ́. Jésù ṣàánú rẹ̀ ó na ọwọ́ rẹ̀ ó fi bà á ó sì wí fún un pé. mo fẹ́ ìwọ di mímọ́. bí ó sì ti sọ̀rọ̀ lójú kan náà ẹ̀tẹ̀ náà fi í sílẹ̀ ó sì di mímọ́ ó sì kìlọ̀ fún un gidigidi lójú kan náà ó sì rán an lọ ó sì wí fún un pé. wò ó má ṣe sọ ohunkóhun fún ẹnikẹ́ni ṣùgbọ́n lọ fi ara rẹ hàn fún àlùfáà kí o sì bùn ẹ̀bùn ìwẹ̀nùmọ́ rẹ. Mósè ti pa láṣẹ ní ẹ̀rí fún wọn. ṣùgbọ́n ó jáde ó sì bẹ̀rẹ̀ sí í kó kìkì àti sí ìtàn ọ̀rọ̀ náà kálẹ̀ tó bẹ́ẹ̀ tí Jésù kò sì lè wọ ìlú ní gbangba mọ́ ṣùgbọ́n ó wà lẹ́yìn odi ní ibi jù wọ́n sì tọ̀ ọ́ wá láti ìhà gbogbo wa.